orúkọ mi ni ọmọọba adéwálé láòyè tí gbogbo èèyàn mọ̀ sí onílù àlàáfíà àti drummer of peace aláṣẹ àti olùdásílẹ̀ ààfin ìlú mo rọwọ wa ká máa wo ẹ̀yà yorùbá tv wọn ó kún fún àṣà àtìṣe wa ni wọ́n ń gbé lárugẹ kí lẹ fẹ́ mọ̀ nípa àṣà àtìṣe yorùbá gbogbo ilẹ̀ máa rí wò ní ẹ̀yà yorùbá tv ẹ má ṣàlàyé má wò ó.